ló sorry. Ọlá mi lè kọ́. like aṣọ That makes sense. and um, see, um, yeah, but um, what's a pleasure? Eh, mo ní kí n dúró dédé ni. Eh. Kí n pronounce owó ọkọ mi. <laughs> Ìyẹn náà dà. Bẹ́ẹ̀ dà you darling. Already. ọ̀nà àbáyọ ti wà sí àìmọ̀ bí. God ọ̀rọ̀ ẹ ṣe dókítà lẹ́yìn tí ẹ rí solution sí gbogbo wàhálà tá à ń bá kiri látijọ́ so um, doctor kí ni way forward. ọ̀nà àbáyọ àkọ́kọ́ òun ni in vitro fertilization in vitro fertilization is a process whereby a máa mú ẹyin tó wà nínú yẹn because kò ń ṣe wípé ọ̀gá wa òkè ọ̀gá pé lọ́kùnrin nǹkan tí ó kàn ṣe ọ̀gá ni um, non-migrative spam ìyẹn túmọ̀ sí wípé tí spam bá lè migrate kò kí n ṣe pé spam pé ó count wọn ní low spam count ó count above twenty million so tí spam bá ti lè migrate bẹ́ẹ̀ yẹn a máa wá mú ẹyin tó wà nínú yín tí spam fẹ́ migrate lọ́ba a máa yọ síta a máa wá mú spam titi wọn ṣebí kò migrate ni àwa á dẹ̀ jẹ́ kó migrate à together nítorí pẹ́yìn náà pé nǹkan yín wà òkè a ní láti máa wá kárí àkiri àwa ìsàtì padà sínú títí yín lẹ̀ bá bí láyọ̀ ah, ìyẹn ò tẹ́ madam lọ́rùn ọ̀nà àbáyọ ẹlẹ́kejì tíyẹn òṣì tẹ́yìn lọ́rùn tí mo ti ń rí ojú yín òun ni adoption. doctor mi gbọ́ yín dáadáa adoption adoption. doctor so ẹ̀mí pé adoption ni solution ti ní fún wa ṣọmọ ọlọ́mọ lè dàbí ọmọ ẹni ni ẹ wá pè wá síbi ẹlẹ́ni good news sad news lélẹ̀ sad news lélẹ̀. ibi tí ẹyin jẹ́ ìgbàlódé láti ṣe. láwọn ọjọ́ ìdílé ìjọ ìwọlé ìlànà ìyá àwọn ọmọ ọlọ́wọ́ pé kóre kọkàn rẹ balẹ̀ ti dé ah torí ọmọ mi tó mọ wáyé ó mọ ìyá tó ní eléyìí ìṣàkọ́kọ́ bí tí wọ́n wá lọ tí wọ́n fi ìfẹ́ yẹn wọ́n bọ́ wọn kún lórí ìfọkànrẹ́ balẹ̀ sọ́wọ́ rẹ báyìí ṣe báyìí kí ló gbọ́n ọmọ ni ọmọ rẹ̀ ń gbé dóhùn ó sì fẹ̀yìn rẹ̀ ó fi gbọ́n mọ́ ṣùgbọ́n kínní kan ni wọ́n ṣètò kan fún un àmọ́ ètò ìwà àtọkọ rẹ̀ ẹ gbọ́dọ̀ jọ lò bó bá ti lọ báyìí lọ mú wá dé. mọ́mì nǹkan tẹ̀ ń jẹ́ kó yé mi ni pé tèmi àti ọkọ mi tá bá lo nǹkan tẹ́ sọ yẹn ìrìn àjò ọdún mẹ́rin ó máa dohun gbàgbé oh. èmi náà máa kúrò ní ipò àgbọ̀n mo máa fi ní ṣoyún mo máa fẹ̀yìn gbọ́ wọn pọ̀ ah, Tolú hmm? màmá ṣe tó bá fi lè rí bẹ́ẹ̀ kí ló ṣe tó sọ báyìí àìrọ ah, wọn first of all má sọkún òbí má dẹ̀ doubt sórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ṣé èmi èmi lè rìn kàn burúkú lẹ̀ kí n tiẹ̀ sí ni ah, tó bá pé bó ṣe jẹ́ ni mo kò pé ọ̀rẹ́ mi aṣèyàn ọ̀gìnà báwo ni o ṣe máa wà nílé ọkọ tí ó tọ́ ẹ pé láti ọdún yìí kó má fo inú ṣoyún bá fẹ́ yìn gbọmọ pọ̀ àwọn mo ṣe o pé ẹ kì í wá sọ fún ọ̀rẹ́ fún mọ́mì mi ah, olùkàkùn ló mọ bó ṣe forí ara ẹ̀ pamọ́ tó bá ṣe bó ṣe jẹ́ ni pé mo fẹ́ kí wọnà kó dọ́lọ́mọ láyé ni ah, kò sẹ́ni tó mọ́ lulẹ̀ tí mo ti jáde o tó bá ti wá wọnú bíbà ìwá kò ní ìdí pé o ṣẹ̀ṣẹ̀ ń doubt pé ṣó máa ṣó máa kò sọ̀rọ̀ ṣó máa bíbà ó ti ṣeéṣe ní bíbà yẹn ni o tẹ̀ ní problem àti mọ́mì mi lélẹ̀. torí o ṣe màmá ẹ ṣe inú mi inú tẹ̀tí ń dùn báyìí inú mi ti ń dùn mo ti ń fáyọ̀ mo ti ń gbẹjọ́ ìjọ ọmọ ọmọ ǹjẹ́ o ìjọ ọmọ ọmọ ǹjẹ́ o máa mi abẹ́rẹ́ mi abẹ́rẹ́ mi mo gbọ́ ọmọ dání ìjọ ọmọ ọmọ ẹ ẹ mo ti tọ́ ọmọ rà. ta bóyá bẹ̀rẹ̀ jó bóyá bẹ̀rẹ̀ jó lẹ̀ tàbẹ̀ lẹ̀. lẹ́nu ilẹ̀ ṣiṣẹ́ aláta bóyá bẹ̀rẹ̀ jó aláta. lónílẹ̀ lónílẹ̀. how are you. ó tó jọ mẹ́ta. Um, mo travel ni. ibo ló wà lọ lọ́tẹ̀ yìí. Um, I was in a meeting with the Queen of England. Òyìnbó yìí náà ní nǹkan. Uh, a ṣẹ̀ṣẹ̀ dé náà ni a ṣe parí meeting wa. Káàbọ̀, bó o ni? Uh, fún mi ló mo fẹ́ fi ṣebẹ̀. Ó nílẹ̀ mi ò tí ì ṣẹ́wọ́, mo ṣe ń pàtẹ ní báyìí. Jọ. Mi ò tí ì ṣẹ́wọ́. Jọ. Ilé ń bẹ́ẹ̀ wá change, bẹ́ẹ̀ ń tiẹ̀ rí. Wá fún mi ń bì. Ó máa pọ̀. Onílẹ̀ ló nílẹ̀. Ẹ̀ ó pọ̀. Ṣé baddest? Gbogbo ẹ̀ ó bùn ẹ̀ ó di gòǹgbé. èdè ni lóòótọ́. sisi aláta kóyà fẹ̀yìn gbé jíjẹ làwọn àtàyò. jíjẹ ni wọn o fẹ́ ṣe bẹ̀. fún mi. kí n fún ẹ láta ṣé o fẹ́ ṣe bẹ̀ ni. fún mi. kí ló fẹ́ fi ṣe. fún mi. o ò lè ja ta tútù kí ló fẹ́ fi ṣe. má mú o. má mú o. lórílẹ̀ lórílẹ̀ lórílẹ̀ àlórí ilẹ̀ bí ló ṣe owó kọ̀ọ̀bù mi ti mẹ́rù kan gbà bí ló ṣe tó ń wo bá ìgbówó lọ́wọ́ mi náà. Do I look like a beggar to you? mo tọrọ owó lọ́wọ́ ẹ̀. o fọ́ ni mo fọ́ ẹ lóhùn sọ fún mi pé ṣèjọ bẹ́gà. ìbílẹ̀ àìsí mi kàjọ shook you. lórílẹ̀ àdìgbò dé. mo ní dákun ẹ̀ o. ó tẹ́ pé sábà fún mi lọ́wọ́ ti di ìdílé ó yẹ fún ó ti já mi. mi kò fi mi dá sàmáyé. Um, dókítà báwo wá ní ara patient yẹn ọ̀rẹ́ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ọlọ́run ọba tí mo sìn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ níjẹ́ ọmọ ọgbẹ́ni yẹn ó mà ti lọ tán oore ọ̀fẹ́ ọlọ́run ló bá dá padà. I sincerely appreciate you thank you very much. same rain tó ṣẹlẹ̀ sí patient yẹn ló ṣẹlẹ̀ sáwọn èèyàn náà. all right doctor. All right, thank you very much. All right, appreciate it. all right doctor. So, um, I'm happy to report. it's all right. all right. take care. All right. All right. Oh. Madam. Mr. Olamilekan. Kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe irú nǹkan tó dáwọn lè ṣe náà lọ́dọ̀ ti fún madam ẹ níṣẹ́ tó pọ̀ láti ṣe ah. mr lekan ẹ̀yin náà níṣẹ́ tó pọ̀ láti ṣe stage tí oyún madam wà yìí ó ṣe ń dá tó bá ti wá ń di wípé ó ti ń pẹ́ bíi four or five months ẹ má má jẹ́ kọ́ ni máa ṣe nǹkan tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ agbára rárá rárá torí ọgbọ́n. Hmm kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ antenatal immediately. ẹ ṣe wọ́n ìfọ̀ àṣẹ rí bó ṣe ní ká lọ sí lab tá a gba result testing tá a rí pé owó ti lóyún ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu at the same time mi ò rúlà àtúkọ́ tó lọ́n lè ṣe àti nǹkan tí you know um, so um, bí mi tiẹ̀ ṣe ń ròyìn lọ́kàn mi lọ um, bóyá kó bẹ̀rẹ̀ àti látàpẹ̀lú yín immediately or bí akẹ́tẹ̀ Be sorry, bed rest. Mm. ọkọ̀ ọ̀dájú yìí ó wà bed rest ẹ̀yìn lọ́dọ̀ ẹ̀yìn to àti bímọ. Ah, ah, ah, dókítà ẹ má dọ̀kọ̀ mi lọ ẹ má dàbí kọ̀ mi lọ kí ni fọkọ mi sílẹ̀. inú ọkọ yín jù lọkọ yín ṣe lè kọ̀ mí díẹ̀. ìwádìí kò tí ì lọ sí ilé fún ilé. so um, a bẹ̀rẹ̀ eh, antenatal Um, ah, ṣe mọ̀ pé inú mi dùn gan um, irú ìyá tí ó fún ẹ ní nǹkan tí a lè dátọ um, ìyá ọ̀ṣun àdúgbò pé mm, ìyá ọ̀ṣun. ṣọ́rọ̀ pé irú ìyá tí ọlọ́run láti gbádùn ara rẹ̀ ó yẹ kí wọ́n ti ẹ̀wá nǹkan téèyàn máa ṣe fún. ah my dear tó bá gun ẹṣin nínú mi lọ́jọ́ tòní wàhálà ìwọ̀n ní kọsẹ̀ hmm. inú mi dùn gan-an pé mo tiẹ̀ kúrò lẹ́gbẹ́ àgàn pé mo bọ́ lọ́mọ pé ẹ bá ṣe nǹkan fún ìyá yẹn kò pọ̀ jù ọ kí ló wá suggest pé ká ṣe fún. ẹ nípa wo ni láti ọba kan tẹ̀wá mọ́tò kéré kan fún ìyá yẹn àbúrò bí. Ah, ah, mọ́tò no no no my darling mọ́tò ti pọ̀ jù kí ló dé kí la gbé kí lo jù. ọ̀ọ́ ọ̀ọ́ ló máa obìnrin dé o kò sí wọn tó pọ̀ jù ìyá kan wa mọ́tò kékeré kan náà ni láti show appreciation wa ẹ ṣe o ní mímí ṣe mí. ok mo ti gbọ́ torí pé ọmọ ju ohun gbogbo lọ ọmọ ọmọ ju mọ́tò lọ tó bá fún ó di ah, but my darling you said something that time hmm. ó ní ìyá ọ̀ṣun wa so ìyá yẹn ti di ìyá ọ̀ṣun wa nìyẹn. Ah ó ti di. ẹgbọ́ tọ́lọ́run láti ṣòro fún yàn lẹ́kọ̀ọ́ ṣe pẹ̀lú náà ni. <laughs> anyway no problem àtúpẹ́ ah. àtúpẹ́ is good. Wow, very gentle. That's when it comes to um, behavior. Wow. And that's why I decided to have you as well. Like seriously? Apple ah, oh, eh, ah, oh, oh, bad. Hey, no, no, no, bad on there. Out ah, of bad. And ìdí gan-an tí love ẹ. méjì fẹ́ sọ ọ́fíìsì mi di battlefield Abi. Yes, sir. ìwọ̀n ẹ fẹ́ sọ báyìí boxing ring àbí tẹ́lẹ̀ mo lò bá ti sí àwọn àwọn oníjà lẹ́ máa ń jà. ó oh, mo ń parọ́ nìyẹn mo tẹ́lẹ̀ mo ń parọ́ náà tí mo máa parọ́ kámẹ́rà náà ń parọ́ náà àbí ẹ now tell me can you ń jà sí ọkùnrin. ó ṣòro pé ẹ mọṣẹ́ yín ṣe bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ ń jà nítorí ọkùnrin àbí no ẹ ń jà nítorí ọlá supervisor lásán lásán I know what to do ọ̀nà um, madam last month láti mo records ní wọ́n ní six days pé ilẹ̀ fi wá mi ṣe upper month eight days left fi wá. sà kò ń ṣe pé bóyá mi ò kàn ṣàdédé wá bí iṣẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo strong àti pé mo test manager wípé my absence so mo feel alright ni sà. ó náà mo sọ mo lè ti improve tẹ́lẹ̀ ten days twelve days lè máa ń lò nísìnyí six days péré lè fi wá bí iṣẹ́ tàbí ẹ̀rọ tó bá kàn ti feel pé ó wù ẹ́ láti má lọ bí wà kàn test manager ni pé ẹ̀ wá bí o. Rárá sá. Màá jáde jù. Àǹtí, gbogbo àwọn rìpọ́ọ̀tì tó yẹ kẹ́yìn submit tó bá wù yín lẹ́ máa gbé wáyé tí ó bá wù yín yẹn kàn ń drop ẹ̀sìn tó wù yín ni. Àbí? Rárá sá. Don't worry. Màá jọ lójú and double pé tí n bá ṣe nǹkan tí mo fẹ́ ṣe <laughs> ẹni tó máa bá yín bẹ̀bẹ̀ mi ti rí. Now, get out of my sight. Um, Tommy. Sir. Lọ kọ́ mọ́jà wà Okay, sir. hello. hello hello hello ọ̀gá mi ṣé ń gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi báyìí. ah kí ló ṣẹlẹ̀ mo rí miss call tẹ́lẹ̀ rẹ fọ́ọ̀mù kí ló ṣẹlẹ̀. ọ̀gá ọ̀gá màdàmú ni o màdàmú ó sọ bá sọ̀tì. ó wà nínú yàrá bá ibodè wà ibodè wà ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ wálé. tí ẹ ń bá sick ẹ gbé lọ hospital náà. hospital ọ̀dà ọ̀dà. Mr. Alekun condition madam critical gan a máa ní láti fún wọn ní five pints of blood. five. yes nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni wípé wọ́n ti fún oyún ní stress jù tó bá jẹ́ pé nǹkan tí ó gba kárí fa àwọn lọ sí specialist hospital ni i would have done that nǹkan tẹ̀yìn máa ṣe ń sìn ni wípé ẹ máa lọ deposit two hundred thousand naira with the cashier a proceed treatment. Um, <coughs> owó yẹn kọ́ ni problem but my fears are ṣe ṣọ́ọ̀pù mọ́ wa òkè àbí bí a kẹrìfà ẹ lọ sí um, specialist hospital. Uh, Mr. Lekan, tí madam bá máa need kí á rí fáwọn lọ sí specialist hospital, I would have done that. Ẹ worry, ẹ fọkàn yín balẹ̀. She will be fine. Ẹ worry. Alright. No problem. Màá sanwó yẹn sí. Alright. Lekan, Lekan, kí ni mo ṣe fún ẹ látọjú ọjọ́ yìí tí mo ń pè ẹ́ má tún máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù wa máa fún mi ní attitude kí ni mo ṣe fún ẹ ẹ́ lẹ́kàn ìwọ mò ń bá sọ̀rọ̀ náà lẹ́kàn ó ga ọ ẹ́ kí ni mo ṣe fún ẹ má tiẹ̀ ṣe. má máa sọ bó tó bá ṣẹ̀ mí mọ́ ó ṣe mí lẹ́sẹ̀ kankan and um, bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́ ọ̀rọ̀ bí ayé mi ṣe máa dáa ni mò ń bá ká nǹkan àwọn challenges tí mò ń face lẹ́nu ọjọ́ mẹ́ta ó pọ̀ tó jẹ́ pé <laughs> mi ò lè ní pé mo kàn ń jáde lọ ẹni àbí fẹ́ lọ ṣe nǹkan tó kàn wù mí because um, <clears throat> kò ní mi fúnra gbogbo ọjà tí mo import pátápátá custom sins. ah jésù. ìyẹn tó wá kéré gbogbo àwọn ètò tó wà ní ìwé àwọn ṣe làwọn standard version of Nigeria àwọn yẹn wá ṣe normal routine check wọn wọ́n ní gbogbo ọjà tó wà ní warehouse pé substandard goods ni wọ́n gbogbo ẹ̀ náà ti seize ah. kódà wọn náà máa dáná sun wọn. gbèsè rèé ló máa ṣe báyìí. mi ò mọ̀ just tell me báwo ni inú mi ṣe máa dùn tí màá ní èèyàn kan pè mí mò ń bọ̀ mo fẹ́ ṣe fàájì mi kan mo fẹ́ ráwọn ọ̀rẹ́ kan mi kò lè pọ̀ sí i. lẹ́kọ̀ọ́ kò sí nǹkan tó ń bọ̀ lókè tilẹ̀ ọgbà sórí ti ẹrù tí àwọn custom sees yẹn a kò ṣe pa àwọn custom bribe ló máa nídìí kó bribe wọn náà. mi bribe <laughs> wo ẹ̀wọ̀n tẹ̀yọ̀ máa ṣe láyé yìí ìjọba tó wá ń cancel for ìgbà bribe ó náwó lásán ẹ̀ṣẹ̀ ni ẹ̀wọ̀n ni kódà tó mú àwọn customs tó wá sí ìtàmì lásán báyìí sí ìyá tó wà fún yes ní wọn kọ́ tó tá a fa nǹkan ṣé pé ọkọ ló lọ fún ọ̀fíṣà kan bá ọ̀ṣẹ̀ kankan tó bá gbá ẹ mú. ẹyin ṣe kàn kí ló wá fẹ́ ṣe báyìí kí ni nǹkan tó fẹ́ ṣe gan-an. I don't know. Hello manager ah, báwo ni wọ́n lọ ṣe um, mi gbọ́ Hey, please please listen to me. Hello, ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ èèyàn wá sí báǹkì yín check nine million naira ẹ̀jẹ̀ fún lówó yẹn láṣẹ pé contact mi ẹ̀ ń pe fóònù kò lọ so ẹ wá láti yíyọ word ṣé ẹ lọ wèrè mi ò fún anybody ní checkmate mi lọ́nà ẹ̀rà ó dà pé ó dà pé ti ṣe èrè ṣá. kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi náà. Um, ẹ ẹ ẹ secretary fine um, where are you bro now go into my office lọ sínú first draw mi yẹn mú checkbook mi bẹ̀ fún mi now check bóyá mo fún anybody ní check nine million naira please yes the, the corporate account nígbọ́. nípò kí ló ṣẹlẹ̀ nípò kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ kọ́ lọ withdraw nine million naira ní àkáǹtì. ọlọ́run ẹ bí wàhálà wo wà lélẹ̀ nítorí ọlọ́run bá ẹ lẹ́kọ̀ọ́ dúró now. dúró dúró náà. ọlálékan sà ọlálékan sà mo ń dáyé lóhùn. gbogbo ohun tó gbọ́ wa pátápátá ni mo ti bí fálérì àmọ́ ifá sọ̀rọ̀. Ifá sọ wípé adìyẹ méjì ọ̀hún ráyà rẹ̀ kan dáṣà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n ní awéré òde mo rójò ilẹ̀ awódébí ilẹ̀ gbóhùn ó rí ọlálẹ́kan ohun tí Ifá sọ yìí ó ní ìyàwó rẹ̀ ti ṣe nǹkan kan ní kọ̀kọ̀ tó burú jáì tó sì gbọdọ̀ jẹ́wọ́ jẹ́ bí ó lè rí ọ̀rọ̀ kan ìjọ ṣe é ṣe fún mi ká sùn sórí ibùsùn ká bá gbé àpótí ká gbé sókè gbèrè ẹni ìjálè sọ wọn gbádùn. o oh, possible sir. orí pa àní sùn gbádùn. bẹ́ẹ̀ sà. ìdí inú tó ṣe gbọ́dọ̀ lọ tẹ̀yàwó rẹ nínú kó jẹ́wọ́ nǹkan tó ṣe ní kọ̀kọ̀ inú rẹ̀ láti rí ojútùú sí gbèsè ayé rẹ̀. If you ask me, is there anyone to trust? I wouldn't know. nǹkan tí ẹ̀ ń jẹ́ kó yé mi sìn ni pé kí n lọ tẹ̀yàwó mi lọ kó jẹ́wọ́ fún mi nǹkan tó ṣe ní kọ̀kọ̀ àbí nǹkan tó ti ṣe ní pamọ́ tí ò jẹ́ kí n mọ̀ pé nínú ẹ̀ ni solution sí nǹkan tó ń ṣe mí sí ọ̀rọ̀ ayé mi wà bẹ́ẹ̀ ni ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹ má bínú pé bóyá àwọn òbí mi wọ̀ ọ́ ní ìdàkejì tó wá túmọ̀ sí pé tíyàwó mi ò bá jẹ́wọ́ nǹkan tó ṣe sí kọ̀kọ̀ tàbí ní nǹkan tó ṣe pamọ́ ó léwu o ó sì léwu gidi. ìwọ orí mi rí ìdá mi ṣé kìí ṣe pé mo ti fọwọ́ ara mi fa wàhálà sínú ayé ara mi báyìí kì í ṣe pé mo ti fi ojú ọwọ́ ṣiṣẹ́ mo ti wá fẹ́ fi ẹ̀yìn ọwọ́ dànù ta lè dá yẹn gan tí mo ṣe tí kò lè dáríjì mi ọlámilékun ò sọ̀rọ̀ sí mi rí láti ọdún mẹ́rin sí márùn-ún tá a ti fẹ́ra wa ọlámilékun ò wojú mi rí débi tó máa pè mí níwèrè tàbí sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá sí mi ta ni mo ṣètò wá fẹ́ fi ibùjókòó ní mi lára ta ni mo ṣe tó fẹ́ fi àgé àbújókòó ni mí lára ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi ó máa jẹun wálé ayé asán ó máa ti rù láyọ̀ máa jẹ́ kí n sọ láyọ̀ jẹ́ kí n rí gbéjó jẹ́ kí n rí gbé pọ̀n má má jẹ́ kí n rí ìdààmú bá mi tulé kan lọ́kàn ìfẹ́ tèmi àti ilé kan fi bẹ̀rẹ̀ ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi má dá padà sínú ilé yìí ilé aláyọ̀ má má jẹ́ kó di kíkan ẹlẹ́dàá mi wá ṣàánú fún mi wá kọ́ mi mò ń ṣe lórí ọ̀rọ̀ yìí ta ni mo ṣe. jọ̀wọ́ o Èdùmàrè. agbára mi. bí mo ṣe bárábìnrin tó báyìí. bí mo ṣe mú ọ tó báyìí mo padà ní fóònù. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú mà ṣe rí bí mo ṣe ń bọ̀ mí mọ̀ pé kò tó wà nínú ibẹ̀ yẹn inú kòtò yẹn ni mo já sí òun jẹ́ kó mi yẹn ta sí lára ẹ nítorí ọlọ́run ẹ má bínú mi ìmọ̀ mọ̀ ẹ pẹ̀lẹ́. àǹtí ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀ ò ṣe ta mi sí màmí lára. màìjẹ́ ọ má bínú bá mi bẹ̀ mọ́ mi bá mi bẹ̀ wọ́n. àbúrò àárí báyìí sẹ́ni wọ bí à lọ ní báyìí àárí mi báyìí. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ gbà ẹ bá mi fi ra ọṣẹ kẹ bá mi fi fọjọ bá mi bá wọn fọ. mo tọrọ owó lọ́wọ́ ẹ pé mi ń pa mí mú mi èsì bínú gbára mi gbára mi. ó yẹ ká máa ṣọ́ra láti ìṣọ̀kóṣọ́. jọ̀wọ́ o èkó lè má mi ní ṣọ̀tá ara. owó ọwọ́ ẹ wá. ọ̀tá ara ọ̀tá ara rẹ̀ ọ̀tá ara rẹ̀ ọ̀tá ara rẹ̀ ọ̀tá mi ṣọ̀tá mi. káyé mi máa ní ọmọ làkejì mi lára àṣé lóòótọ́ ni pé mi ni mo forí jálé agbọ́n. ah ìwọ ìyá yìí pẹ̀lú bí mo ṣe bẹ̀rẹ̀ tó wá tí ènìyàn tó lọ́rùn mọ́ mi lára ó fẹ́ sọ ní aláyọ̀ ó fẹ́ sọ ní kíkọ fún mi ọkọ mi ò wojú mi rí ọlá mi tí ẹ fún mi bá rí kí wọ́n rí ẹ̀yìn òde jọ mo ń bẹ̀ mo bẹ̀ lẹ́dà ẹ̀ èrò ti kú lábí amọmọ mi lára lẹ́yìn ọdún mẹ́rin ọlọ́wọ́ ti ṣẹ̀ṣẹ̀ dá mi lóhùn ìwọ ẹ̀yìn òde jọ kí ló dé tó fi ibùjókòó mi ní mi lára mo ṣẹ́ lóòótọ́ mo dẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ ní pé kò wá láti inú mi láti ṣe é mo dẹ̀ bẹ bẹ́yẹn ṣe ń bẹ bọ́mọlúwàbí ṣe ń bẹ wọ láyé mo dẹ̀ dáríjì mi wọ́n ti bọ́ lọ́wọ́ wá o ọlọ́run wà o aṣọ ọlọ́run ń dáríjì wá o ọlọ́run wà o. ó yá dúró láti fi tó yẹ dúró yẹ sórí gbogbo àṣìkò ẹ̀ lára ó yẹ máa bí mí nítorí mo ti rẹ́ láti sọ fún ẹ mo ti rẹ́ láti sọ fún ẹ o ò ń ní mí lára ó kú mi gàràgàrà nínú ilé nǹkan tó fẹ́ mọ̀ tó fi ń fòrú ẹ̀mí mi tó ń lépa mi tó n èyí ló máa bí mí mo rẹ́ láti sọ fún ẹ mo sọ I'm lonely without you. Could you please come to my rescue? Could you please come to my rescue? Oh, baby me. Oh, if ìfẹ́ mi. Oh, baby me. Oh, ìfẹ́ me. Mo finú tọ́. jọ̀wọ́ má dà mí o mo finú tọ̀ jọ̀wọ́ má dà mí o ìfẹ́ òdodo ló tọ́ ìfẹ́ òdodo ló yẹ ká máa bára wa lò ó. mi ìfẹ́ kẹ́ ẹ ṣe ọ̀rọ̀ mi gbọ́ ẹbí kan tí mò ń tọ́ra ti ṣàlàyé fún yín ni pé ẹ bá mi pe ọmọ yín ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi bẹ̀ẹ́ ẹ bá mi rọ̀ ọ́ kó sọ bí tó bá ti forí jalè àgbọn kó sọ bí tó bá ti forí gbé jàǹkárì wọ̀ kó already nsìnyí àìsọ̀rọ̀ ọmọ yín àìjẹ́wọ́ ẹ̀ ó ti ń affect me ah, ah. yes ó ti ń affect me ẹ̀bẹ̀ kan fẹ́ bẹ̀yìn ẹ kò bá mi pè é bá mi béèrè ìrànlọ́wọ́ ẹ̀ ní kókò tiẹ̀ jẹ́wọ́ ni ó tán ẹ wo ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fi ojú sunkún ọmọ ó ń tẹnu ẹ ní fojú sunkún ọmọ àwọn tí ọmọ yóò bá jẹ́wọ́ tí ọmọ yóò bá jẹ́wọ́ tó lè ṣẹlẹ̀ mi ò lè sọ. ọlámilẹ́kan ìgbà wo lẹ́yìn méjèèjì ti bẹ̀rẹ̀ sí fẹ́ra yín tó wá ṣe tọ́ọ̀sì tó lọ́mọ mi ló ń ṣe é ọmọ mi ò lè ṣe é o kò lè ṣe é rárá torí èmi tí mo jẹ́yẹ ẹ̀gan adìẹ lásán mi ò lè pa ó wá dì sí olọ́mọ mi ṣe ọmọ mi ò lè ṣe é. ìyá ẹ mọ ọmọ tẹ bí kálẹ̀ mọ ọmọ tẹ bí ni ẹ ní dúdú kí ọkọ ẹ náà dúdú kọ́ ọmọ yín nìkan panu family it shows pé ọmọ yín ọmọ àlàbí i'm sorry to say well o possible. ọmọ mi ọmọ àlè. i can't guarantee that. ọ̀nkù ọlámilékan ṣe rí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ẹ jẹ́ ká mọ bọ́tà máa fi sọ <laughs> ẹ jẹ́ ká fi egbò tòlótò ọ̀rọ̀ yìí okun dẹ̀ ní wọ́ọ̀rù ká wà rò ẹ̀rù bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ tẹ́ ń bínú tẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò tó nǹkan tá máa wọlé tá máa sọ̀tà mi kébìlì olóòdẹ̀ tún sọ̀rọ̀ lẹ́ ń sọ̀rọ̀ báyìí tí gbogbo ará àdúgbò bá ń gbọ́ nǹkan wọ́n máa wò pé kí ló ṣẹlẹ̀ sí fámìlì méjèèjì. ọgúnrẹ́sì. náà. náà màbí ẹjọ́ ń gbà tẹ́ fẹ́ uncle ìfẹ́ wà ń gbà yẹn ni. slate mélòó lágbà lọ́wọ́ mi. ìfẹ́ wà ń gbà yẹn ni. ẹ mélòó la kọ́ cement lọ́dọ̀ mi. ìfẹ́ wà ń gbà yẹn náà ni after all kò yẹ kí ìfẹ́ yẹn sìn kákan gbé sí gbó ká má fi bára wa lò mọ́. tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn bá ti máa sọ láàrin ara wa a ní láti expose ara wa out. so kọ́ ọmọ yín tó bayé mi jẹ́ kí n tó di ẹni tó ń lè fún yàn léṣo mọ́ ẹ ìtòtò ọlọ́run ẹ bá ọmọ yín sọ̀rọ̀ kó jẹ́wọ́ ọkàn tó bá ṣe fún yín àìjẹ́wọ́ ẹ̀ ah! <laughs> àìjẹ́wọ́ ọmọ yín ẹ máa rí èṣù àìjẹ́wọ́ ọmọ yín ẹ máa rí wàhálà. àìfọ́ ọmọ yín sọ̀rọ̀ ẹ sùn. Ah, ah. wọ́n kọ́ sí kankan tó máa ṣe ó lè ṣe ní. ọgbà mi bẹ̀ àǹtí mi jẹ́rí ọ̀rọ̀ òní délé ká má mọ ẹ̀yìn tí ààrẹ tó yẹ ká sọ sí ilẹ̀ jẹ́rí akọ́lé ọgbọ́n akọ́lé ìmọ̀. ó kù dẹ̀dẹ̀ kan kọ́ lé ọ̀rọ̀ nílẹ̀ mọ́ ọ̀rọ̀ níbì kan tá a ti ń sọ ìbá dáa kẹ́ ẹ ránṣẹ́ kẹ́ ẹ pé àtinúkẹ́ ìpè kò wálé kẹ́ ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ tó lè mú ọlámilékan tó fi sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ń gbé inú ṣé nítorí ọ̀rọ̀ tẹ́ fi pè mí lé pé kí n wá ká sọ̀tẹ̀ ni ọlámilékan ò dúró ká sọ̀ ni. sọ ti sọ̀rọ̀ sí yín báyìí rí sọ ti bínú kò mọ heart sí yín báyìí láti pé pápá à ń ṣe play. ẹ pe ọmọ yín o nítorí a lè sọ pé bẹ́ẹ̀ kọ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni a lè sọ pé bẹ́ẹ̀ ni kó jẹ́ bẹ́ẹ̀ kọ́ bọ̀ ẹ kọ́kọ́ bá òun sọ̀rọ̀ kẹ́ mọ̀ òótọ́ tó wà ní ọ̀rọ̀ yìí torí ọlọ́run mo lè wà ibẹ̀ ẹlẹ́rìn o mo ti wà ní ṣọ́ọ̀bù ẹ̀ ń bolo wà táyà tó ta fún mi ò dáa now listen to me táyà yẹn sì ó tún lálẹ́ gbẹ̀kan yes. tó bá dé bí the next five minutes tó sọ yẹn màá bẹ̀rẹ̀ má dẹ̀ wọlé wọ́n. ẹ má sì kúrò ṣé ìwé ìdí tá a ní kìkìdá ẹ̀gún ló jẹ́ ẹni àní kò fẹ́ ní lójú ata ló fi sẹ́nu ẹ ò rẹ́ni agbójú òkùnlé kò tún jẹ́ ní agbá ọlámilékan ọlámilékan késekése lè rí yìí o kàsàkàsà yìí ń bọ̀ bàbá késekése bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ jọ̀ọ́ ṣàánú mi ẹ má jẹ́ kí n rí kàsàkàsà ẹ o mo ti tẹ̀yàwó mi mo ti bá sọ ní bàbá mo bá sọ ní kọ̀kọ̀ kódà ó gbé gbóná fún un kò sọ nǹkan kan á jẹ́ wípé ó ti dìjà ẹkùn ìjà ẹkùn àìjá fara ni jẹ́kùn ẹ ó dà kí ni ṣíṣe báyìí ọ̀la mi lẹ́kọ̀ọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní báwo bá kéwìyàwó agẹni báwo bá dàgbà wo agùntẹ́ ẹ̀ báwo bá darúgbó kújẹkújẹ délé làwọn olè á pàwọ́dà á tàwọ́ ṣe. ìyá wa ìyá kọmọ yín ó jẹ́wọ́ ẹ má jẹ́ ń yín o kí <laughs> kábíyàmọ kó má bàa fojú sunkún ọmọ. ọlọ́run jẹ́ tí mo kẹ́ ṣàánú mi jẹ́wọ́ jẹ́wọ́ tó ṣẹlẹ̀ fún mi jọ torí ọlọ́run má jẹ́ fojú sunkún ọmọ mo gbọ́ ẹ̀wà mi lè ṣe kọ́kọ́ kí n má mọ̀ ọ́ lẹ́kọ̀ọ́ ṣàánú mi ah, Tinúkẹ́ ẹ̀bẹ̀ ọmọ yín kẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ̀kárẹ̀ kó jẹ́ kó mi ta wà ìwọ̀n kí n parọ́ ń bí àwọn orúmọlẹ̀ tẹ̀ wọ ìwọ̀n láìkí rọ̀ wò bí o ò fẹ́ déwà bí o ò fẹ́ déwọ́ ò dáná tó bá jẹ́ pé wọ́n ò ṣe kọ́ pamọ́ ní kọ̀kọ̀ báwo lóyún ṣe dínú ẹ̀. ah yes. lẹ́kọ̀ọ́ ṣàánú mi táwa lónìí. ẹ kò tí ì yẹ màá jẹ́ kó yẹ ẹ sìn ẹ wò ó ìyá ẹ má jẹ́ ń tàn yín kò sí ìfún tó ń bẹ́ nírò mẹ́dìyẹ táwọn òdì òkété ni ó mọ̀ bẹ́ẹ̀ mo sọ ẹ rí bó ṣe rí rè ọ̀làlẹ́kan ó rí orúkọ méjèèjì tó mú wáyé Abímbọ́lá àti Àtinúkẹ́ nígbà tí mo béèrè wò tí mo ṣèwádìí sí dáadáa ohun tó fi yé mi ni wípé sórí Abímbọ́lá àwọn ṣùgbọ́n wà ń bẹ̀ o hmm. ṣùgbọ́n wà ń bẹ̀ ṣe mọ̀ pé èèyàn àgbàlagbà náà lè máa ń sọ pé um, abiyanu tó ṣìnà ọ̀kárìlá ara wọn òde tí mo ṣe wá gangan nìyẹn ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé àkọ́kọ́ ẹsẹ̀ rẹ̀ ò dáa hmm. ẹlẹ́ẹ̀kejì tó bá ilé fẹ́ ọ́ tálíkà láyé òun ó bọ̀ lọ́rùn bíi ti Abímbọ́lá ń ṣe rí nù ó rí èyí kejì tinúkẹ́ tó sọ yìí ifá tó rọ̀ mọ́ ifá tó dáa ni wọ́n ní ọ̀pọ̀ òyìnbó bímọ méjì oyin ọ̀kú bí iná bá fojú gbépo ìwà rẹ̀ á la gàràgà bá fẹ́ yìí èrè adé ẹ mọ̀ yí inú owó <laughs> ni kódà àyè òfìlé yín ṣèbùgbé àmọ́ kejì ọ ṣùgbọ́n tó wà ní ilé ni wípé ẹ ò lè bímọ fúnra yín àmọ́ ibi tí ìgbádùn pín sí ọ̀dọ̀ ẹ méjèèjì ló wà àwa méjèèjì ò ní ṣàbíamọ fúnra wa. bẹ́ẹ̀ ni inú odò tó rọ̀ mọ́mọ́ ni ẹ̀yin ọládẹ́kan fọkàn rẹ balẹ̀ mo ò fẹ́ banújẹ́ ìgbà tọ́rọ̀ ti rí báyìí lèmi náà ti tẹ̀síwájú nínú ìwádìí tí mo ṣe àmọ́ ifá fi yé mi wípé tó o bá fẹ́ lọ́mọ láyé ó lọ fẹ́yàwó kan síta tó lè yìn wọ́n bímọ fún ọ. ọmọ mi èmi wò lọ ó rí ọkọ rẹ ọlálẹ́kan ó ròyìn bóun ṣe nífẹ̀ẹ́ rẹ tó fún mi àmọ́ kí láǹfààní owó tá a ní tá a fi gbogbo ilé ayé ìkọ́rọ̀ jọ tá a fi gbogbo ilé lówó tí ò sọmọ òun rí i pé asán lásán bá ń sanù ìdí rèé tí mo ṣe ní kọ́ pè ọ́ wá ká lè wá nǹkan ṣe sí bẹ́ẹ̀ méjèèjì bẹ́ẹ̀ ṣe lọ́mọ láyé. ẹ ṣe bàbá ọlámilékan ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi but ẹ̀rù ń bà mí kó má lọ jẹ́ kó máa nípalára fún mi lọ́jọ́ iwájú ṣé wọn kó mọ kékeré ara mi ni mí ẹ̀yin àgbà náà lẹ sọ pé ọmọdé ò ní débi ẹ̀rù kẹ́rù má bà tó tó ṣe bí òwe ó kárí láyé fọkàn rẹ balẹ̀ kò séwu nǹkan kan ní ọ ṣe àbúrò ní ọ ṣe sórí ibi tó wà yìí ilé bàbá ọlákúnlé ni ṣé ti wọ́n kò séwu fún ọ. ẹ ṣe bàbá ẹ ṣe mo dúpẹ́ anything tẹ bá ní kí n ṣe mo ti rẹ́dì láti ṣe nítorí ọlámilékan kí tí wọ́n ṣe nítorí ọlámilékan nìkan bọ̀ nítorí ọjọ́ ọ̀la àwa méjèèjì kí n lè finú mi ṣoyún kí n fẹ̀yìn mi gbọ́mọ pọ̀n kémi gan tiẹ̀ bọ́ lọ́mọ pé ẹ ṣe bàbá bàbá yá da lẹ́sà. ọ̀dà yóò dáa fún mi olè yóò kàn fún ẹ rí ẹ rí ẹ sì rọ̀ mọ́ gbígbé láyé èmi mo sọ bẹ́ẹ̀ fún. ó oh, ìfẹ́ mi mo finú tọ́ jọ̀wọ́ má dà mí o mo finú tọ́ jọ̀wọ́ má dà mí. ọlálẹ́kàn gbogbo tó yẹ kí n ṣe pátápátá mo ti ṣe pátá ó rí n tó wá kù báyìí wo ìkòkò tí ń bẹ lórí ìyàwó rẹ gbogbo tó wà mẹ́pàtá ìlọ́ ìjẹta bẹ́ẹ̀ ni kó máa wá wí tẹ̀lé mi bí mo ti ń wí ó ṣẹ́ mi pẹ́lẹ́ńgẹ́ ọwọ́ mi ọ̀tún ó ṣẹ́ mi pẹ́lẹ́ńgẹ́ ọwọ́ mi ọ̀tún ó rọ̀ mí gbẹ̀dẹ̀ ọwọ́ mi ò sí. ó rọ̀ mí gbẹ̀dẹ̀ ọwọ́ mi ò sí. abẹ̀bẹ̀ òjé ló mójú ajé tutù nẹ́nẹ́nẹ́. abẹ̀bẹ̀ òjé ní múra tutù nẹ́nẹ́nẹ́. kémi ọládẹ́kan kí lówó pè ránṣẹ́ o kí lówó pè ránṣẹ́ o ó yá ọwọ́ àwọn ọmọ tó wà ń bẹ̀ wọ́n máa mú jẹ ó yá ìwọ́n lọ́bẹ̀ sí wúre fún bẹ́ẹ̀ ní wúre fún. ọlọ́run tó rí tọrọ jẹ wà á máa rí ná wà á máa rí ṣe wà á máa rí lò àníkún owó àníkún ọmọ nílé ẹ̀ báyìí mi àti níkẹ́ máa fi inú bẹ́ẹ̀ máa fi ṣe máa fẹ́yìn máa fi gbọ́mọ pọ̀ bẹ́ẹ̀ ni o. gbọ̀gbọ̀rọ̀ báyìí màrìwò yọjú ọ̀gbọ́mọ ó yọjú àgọ́ ìwọ̀n kan bẹ́ẹ̀ pọ̀ ó yá bẹ̀rẹ̀ tó ń jẹ́ bẹ̀rẹ̀ tó ń jẹ́ ọ̀ bẹ̀rẹ̀ tó ń jẹ́ òbìbì àdó olúfẹ̀ ìkífẹ́ rọ o ẹ̀yin ìyá o ẹ̀yin ìyá torí ọlálẹ́pọ̀ mo ṣe ń pè yìí mo fẹ́ kẹ́ ẹ tasí wọlé kẹ́ ẹ wá jẹ́ mi nítorí ẹdun tó ní kó finú gbóṣelé àwọn àgbò gẹ́gẹ́ forí òkìtì ṣe yẹ̀wù ọ̀nì kàkà kúkú kò ní rí bó odò kó ṣọ̀nà bẹ́ẹ̀ ni o. mo pè é kẹ́ ẹ wá jẹ́ mi o nítorí ọ̀ká kẹlú gúdú wọlé ẹjọ́ ṣe rọ̀gbọ̀dọ̀ kánà ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí la fi mọ́ tẹ́nírọ̀gbìn tìjó ta ìbáyìí la fi mọ́ màlúwọ́ wọgbọ́dú o ọ̀làdẹ́kọ̀ gbogbo tó yẹ kí n ṣe fún pátá ni mo ti ṣe o ti jẹ jíjẹ o ó sì ti mú mímu ìtó yẹ kí n sí fún ọmọ ti sin ìkọ́ tó wá kù o ó lọ wọ ìṣẹ́ àti òṣì dànù ní oríta báyìí ire bá dé ire dé àwọn ẹdẹ tí ń wẹrí ọ̀run o àwọn ẹdẹ tí ń wẹrí ọ̀run o ọ̀yá bá mi wẹrí ọlọ́lẹ́ kọ́kọ́ mọ́tò ní o bá mi wẹrí ọlọ́lẹ́ kọ́kọ́ rọ̀nà gbígbà. kó lọ kó lọ o káyé wọn bá ti dùn lóko báyìí káyé mọ bọ gbé o tó ọlọ́dọ̀ ó wà ju ẹ báyìí oríta tí mo sọ fún un lọ́wọ́ àná lọ́sùn lọ́wọ́ eré ọ̀hún síbẹ̀ kò bá lọ ó yà gbéra. Tinúkẹ́ ah! ah, mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo jẹ́ jọ̀wọ́ Èdùmàrè. mo ti ṣe mo kó má mo jẹ́ nǹkan tí mo rò kí ló rò kí ló rò sọ fún mi sọ fún mi ṣé kókó ṣẹlẹ̀. jọ̀wọ́ Èdùmàrè. chọtara mi káyé mi máa ní keji mi lára káyé ọmọlàkejì mi. Tolú ẹ ibo ló wà ṣé ṣé mẹkáníìkì yẹn ti gbà láti tẹ̀lé ẹ wá síbí ìbá ìṣá ó sọ bẹ́ẹ̀ ni ó kàn ní ti lé ní àná tó kúrò ń bíbá mi ń jọ́. nìkan bí báyìí látẹ̀ẹ̀kan àyà mi ń jà náà ah, Tolú látẹ̀ẹ̀kan. báwo mo fẹ́ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan gbogbo àdúgbò yìí mi lálákòóso àdúgbò mo máa ń lọ mítìn dáadáa màá fẹ́ kí mi àti ọjọ́ máa lọ mítìn tí mo máa ń ṣe meeting pẹ̀lú Obama kí mi chair wà báyìí kí wọ́n dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ìyẹn gan. ó ti wàhálà ìkẹ́ kájọ máa ṣe meeting. right. But I like you. Thank you. I like you. I don't. Go! Go, go, go. Why are you asking me to go? Because I don't want to. Yes! Go! Leave me! Leave me alone! Leave me! Leave me alone! Leave me! Ah! Tell Ta ló wà mí! Aládùúgbò! I love you. I love you. Ah! Ah! tí ló fẹ́ parí àbọ̀wò ni. bàbá bàbá. ó ní ìwé rẹ̀. bàbá ẹ ṣàánú kí lọ́nà àbáyọ ẹ jọ. ọ̀nà àbáyọ wà bàbá kí ni solution. àwọn ọ̀nà àbáyọ kan tó wà ní wípé ṣe rí wéèrè tó bá sùn tó fi lóyún àfi ká ní. bàṣẹ jẹ́ òbí òfé òun bàbá ẹ ṣàánú bílẹ̀ àwọn tí mo rán kí wọ́n lọ wá wèrè wa mi tí ì gbọ́ nǹkan látọ̀dọ̀ àmọ́ àyà mi ń já ọkàn mi ò balẹ̀ ẹ̀wọ̀n ìbéèrè mi rẹ o ṣé tí wọn bá rí wèrè yìí kí wọn mú wa ṣáà ìyàwó mi ò lè yá ni ṣé kò sọ pé kankan tá a lè dá sí rárá ni. má jẹ́ ìtàn sórí ara ìyàwó rẹ̀ ó yá àmọ́ hmm, bí ọmọbìnrin bá ṣe ń bí oyún tí ń bẹ́nu rẹ̀ tó ń kéèké ìwú ọmọ ìjọ náà ló jọ lọ́hùn pé ah, bẹ́ẹ̀ ni ní ìwé ẹ̀sà ó túmọ̀ sí wípé àfi rí wèrè ọ̀là báyọ̀ kan tó wà fún mi. agbára òjò kò gbóhùn òní lè wò jọ̀wọ́ oore Èdùmàrè. ìyá tó fẹ́ dé báyìí tó sì ká sí ìdí ṣọ̀tá ara mi. mo ní sọ̀rọ̀ gbàdúgbò yìí lọ́sọ̀ pé wà. bá fi mi ṣọ̀tá ara mi káyé mi máa ní àbúrò kejì lára káyé ọmọ rẹ. mọ́mí ẹ̀yin náà ẹ má tún ṣe báyìí náà àwọn tẹ́yìn máa ṣe báyìí báwo lẹ́yìn fẹ́ kó òun ṣe ẹ ká tún béèrè àlè sọ àwọn pípọ̀ wọ́n tún lè fún wa ní information tá a máa need ẹ hold on ẹ wò ó ń bọ̀ jẹ sáré bẹ̀rẹ̀ àǹtí ẹ̀ka sọ kí lẹ fẹ́ mà. Ah, lágbára ọlọ́run ajé àtúbọ̀ máa wá ẹ actually mi ò ra nǹkan kan ẹnìkan ni mo béèrè ní àdúgbò yìí. ṣé o sì máa. ẹ arákùnrin kan ni wọ́n máa ń pe orúkọ wọn ní lónílẹ̀ ó dà pé wọ́n fẹ́ ní gbọ́gbọ́ngbọ́ bá kan ṣá. kò sẹ́ni tí ò mọ̀ lónílẹ̀ ládùúgbò yìí ṣé o sì tẹ bẹ̀rẹ̀. ẹ a kò fẹ́ rí wọn fún àwọn kan ni mo fẹ́ bá wọn ní gbólóhùn kan ni so mo á fẹ́ kẹ́ ṣàlàyé fún pé níbo gbọ́ngbọ́n níbi tí a ti lè rí wọn bí máa jókòó sí. àtàtì rínú nílẹ̀ ládùúgbò yìí ó ti lọ bí oṣù méjì. oṣù méjì. mi ò fi ojú mi kàn ní àdúgbò ẹ má bínú jù ẹ ìdẹ mú ẹnì kankan bóyá tó tiẹ̀ sọ pé bóyá àwọn ti rí àbí nǹkankan bẹ́ẹ̀ yẹn help lẹ lè ṣe fún mi tó wà very very important. mi ò mọ mọ ẹnì kankan àdúgbò mo kàn máa ti rí. ok ẹ ṣe kan àǹtí ẹ ṣe ajá wa. àmì mà. ẹ wọ wọ́n ní iná tuntun kúrò ládùúgbò yìí ó ti pẹ́ wọ́n máa ṣe láwọn ọmọ pé bọ́t wọ́n ti pé ó ti tójọ́ mẹ́ta tó ti rí mi bà mọ́mí ẹni sùúrù ẹni sùúrù ẹ̀yin ò lè máa ṣe báyìí tẹ́yìn máa ṣe báyìí báwo ni bá a ṣe ṣe. àmàrin

ó yẹ ká máa lọ́ra láti sọ̀kò sọ́jà Oye, yẹ ká máa ṣọ́ra láti sọ̀kò sọ́jà jọ̀wọ́ èdùnúnlẹ̀ má fi mí ṣọ̀tá ara mi ọ̀tá ara ọ̀tá ara ọ̀tá ara ọ̀tá ara ọ̀tá ara hmm. jọ̀wọ́ o o Èdùmàrè máa fi mi ṣọ̀tá ara. hallelujah hallelujah sir. ẹ mọ ẹ alàgbà ẹ jọ sá nǹkan kan ni mò ń rò ó ṣé ó dẹ̀ dá yín lójú wípé arákùnrin ta wá wá yìí tẹ bá ní kí wọ́n tẹ̀lé wa wọ́n máa tẹ̀lé wa. Ah, wọ́n máa tẹ̀lé búlúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ wọ́n máa tẹ̀lé. Ah, ẹ ṣe é máa àwọn àlejò onílé lè láti kó mi understand sir mi mi mọ̀ wọ́n. tẹ́ ẹ bá rántí ìrànjọ́ kìnìún àná tí mo sọ fún yín wípé obìnrin olóyún kan ó ń wá ẹ kiri obìnrin olóyún rèé. tó ronú ni lérí gbogbo wàásù tí mo ṣe fún yín ṣéwé kan lè jábọ́ lára igi kí ọlọ́run má má sí kò ṣeéṣe gbogbo ẹ̀ ló yí ọlọ́run mo fẹ́ kí nǹkan kan yé o ò ní pé tí ò bá nídìí obìnrin ìjẹkú mọ́nà. olùṣọ́ ọkọ wumi kí n máa ronú ṣùgbọ́n ṣó ṣeé ṣe kí n má ronú ṣá. àrùn tó ń torúkọ rẹ̀ kì í sọ ló ṣe mí hmm, olùṣọ́wéré ni mo yá. sometimes I just wonder pé kí ló dé tí ọlọ́run ṣe fi mí sílẹ̀ bẹ́ẹ̀. àgbàlagbà tó dé ẹ má ronú mọ́ ẹ má sọkún mọ́ ìkankan mo fẹ́ kó yẹ. bí mo ti ń gbàdúrà níwájú àgọ́ àjọ amúmirí ìran ńlá kan ìran tá amúmirí yìí ó fi mi yé mi pé obìnrin kan wà tó ní oyún fún yín obìnrin kan lóyún fún mi ó lóyún fún ó sì àmọ́ o ẹ máa gba ọjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà kó lè gba ọ̀rọ̀ ìjọ mẹ́ta àti àdúrà. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká máa ṣòun gbogbo ti fúnra ti fúnra lóró nínú olè kó olódùmarè ojú ẹlẹ́ṣẹ̀. ìrírí mímọ́ olódùmarè ojú ẹlẹ́ṣẹ̀ kò lè. If you ask me, is there anyone to trust? I wouldn't know. If you ask me, is there anyone to trust? kíní kan pè dá <laughs> so um, that is um, wow Michelle, Baba, she tẹ gbé from wa lókè iṣẹ́ ilé agbára o báyìí pé ẹni ká lọ jẹyàn àbí ká ṣí ẹni bòdì léṣe yẹn yẹ easy o be ká madman. Who need kúrò nílùú can be lost in the bòmí Who easy o wèrè lè bu anybody jẹ́ at any time o. Um, you see, ṣe rí nǹkan tí mo ní kẹ́ ṣe yẹn kò sí nǹkan tó ní ń bẹ̀ transportation ló ń pè é see all you do is just move an item from a particular place to another place. wèrè. yes àbá ẹ̀yin lẹ̀ ń pè ń wèrè <laughs> as a matter of fact èmi tún fẹ́ ká ṣe yẹn láti fi lè ran ìjọba lọ́wọ́ ni you know all ti ń pariwo pé let's keep Lagos clean irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ká kó wọn kúrò ní community wa ká transport wọn lọ sílẹ̀ ibòmíì oh, as a matter of fact um, mo ti make provision fún yín um, mọ́tò ti wà lẹ̀ ṣe yín so máa tún mú iṣẹ́ yín wá isaiah all you do is just ẹ̀kọ́ gbé kúrò nípa ní wọ́n gbé lọ bí abilẹ̀ ibo abilẹ̀ haúsá kan ẹ̀kọ́ sákan lọ tó pèsè nígbàgbẹ́. ó yẹ kí n bèrè pé kí ni ẹ fẹ́ fún wa bọ́ọ̀ mi ò ní ibẹ̀ because mo mọ̀ pé ẹni bí ènìyàn béèyàn ni and this is not the first time tá a máa kọ́kọ́ ní bí o. definitely yẹ pé ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀rọ̀ tèmi gan ẹnu òfìfo kì í lóyún ọ̀mùyọ̀mù ni. yes um, um, nínú yín ta ló ní bank account ó fọ́nṣọ̀. Hmm. lẹ́ni of course ó wà bíbá. send bank details lọ́sẹ̀ mi. níbi tàbí kò sí iná ni màá kọ́kọ́ transfer two hundred thousand naira sákàǹtẹ̀ hmm. um, by the time tẹ bá parí ṣé bí wọ́n ṣe fún mi tún sẹ́nì kan sí yín gbogbo kọ̀ọ̀kan ni á wà òkè. bàbá báwo ni ti ọ̀rọ̀ tẹ̀lé ẹ̀rọ gbé fún wa ṣé kò ti máa wà náà ṣá. full time ibi tẹ́ kó bá tọ́ sí ìtẹ̀ jálẹ̀ sí. Eh, ẹ̀ẹ́dùn mi dábàá tó fún ẹ má jẹ́ kí wèrè dé ah, ah, ah, ibẹ̀. iye ò pọ́sibù iṣẹ́ tiwa nìyẹn àwa máa ń dùn yẹn wèrè kí wàá jẹ́ kí. àbótí kí wàá kọjú sí ọ̀gẹ̀dá ìgbẹ́ kó máa ń no problem um, ó ti wọlé ó tọ́lé yeah. okay. all right guys as working with this wahala. I share um, my friend. bàbá you know my life. all right. um, <laughs> um, liga guys Kilo share. Share like iṣẹ́ ìlàgbára wíìrì àgbo wíìrì wọn bá ń wèrè mímọ àwọn àdúyìn gbé wọn ní ìbọn máa ń ládàá lára. gbogbo nǹkan tó bá ní àwa máa jù lọ ṣó tó jù yẹn náà a ti ṣe náà ọmọ orí ìrántá jẹ náà kí ló ṣe pàdé ẹ. nílé kan aṣọ́lẹ̀ ní ìkà láti jẹ́ ti gbogbo wa dààmú ìkà ni ó à à. Bàbá ẹ wọ lámìlẹ́kọ̀ọ́ màmí ẹ fi gbẹjọ́ yẹn sílẹ̀ ẹ wọ lámìlẹ́kọ̀ọ́ náà bàbá ẹ jọ àfẹ́ à. Ọlámilékan ok bàbá ó ṣe ni mo ti máa rí jìyẹn lọ́dún pé lẹ́kọ̀ọ́. arábìnrin fi ilẹ̀ eré iṣẹ́ ọwọ́ rẹ̀ ló jẹ́ ẹ̀ help us. kò lọ́rọ̀ òun fi ẹkọ bẹ́lẹ̀dá rẹ dúpẹ́ òfin yá gbọ́rọ̀ fún O kọ́ ló sọ ní ìdàkudà tẹ́lẹ̀ ni kí ìbáṣọ́lá mi tó mú ọ lọ sí òun yóò padà jẹ́ èèyàn ni ẹ̀fílẹ̀ bí ó wà wọn iwájú ló mọlẹ̀ ló ṣubú sí ẹ̀fílẹ̀ iwájú mọlẹ̀ náà ni ó gbẹ̀jẹ̀ rẹ̀ tán níbi tó wà wò arábìnrin wò lọ bọ́kọ rẹ̀. kó o yá dìde kó o lọ bá nǹkan rẹ lọ́wọ́. agbára òjò kò pọ́nù òní ilé wo. bá ṣe jẹ́ agbára òjò kò kóhun ò ní léwó ìrírí ìrírí ìrírí ń bẹ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. pò bí mi lẹ́kún. òòṣà òkè ṣé wọ́n ló ń dára má fi mí dára tí ó pa àwọn òbí mi lẹ́kún. ìrírí ó ń bẹ o ìrírí. bá ṣe kò gbóhùn oníṣó lẹ́rùn agbára òjò kò gbóhùn oníléwó ẹ jẹ́ ká dúró tìfúnra tìfúnra ẹ jẹ́ ká máa rìn tìfúnra tìfúnra ẹ jẹ́ ká máa ṣohun gbogbo tìfúnra tìfúnra lóró nílé òfúnra olè kó ajá òfúnra àjájì o onílé tí ò bá fúnra o lè ní oko lọ ẹ jẹ́ ká máa ṣe ohun gbogbo ti fúnra ti fúnra lórí agbára òjò òpó wọn ò ní